apàṣẹ ọlọ́yà gbogbo àgbáyé ọkàn náà fún mi ní ambassador world culture so mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ó ti pẹ́ tí mo ti ń sunkún Yorùbá nation torí ìyà tá ń jẹ ní Kogi bí ó ti pọ̀ jù hmm. Haúsá ò mọ̀ wá Yorùbá ò mọ̀ wá bí bá pè é ilẹ̀ Haúsá kò kàn wá o wọ́n pinlẹ̀ yorùbá wọn ò rí wa o ṣùgbọ́n gbogbo ẹ̀ náà nígbà tí ọ̀rọ̀ yìí bẹ̀rẹ̀ Sàdáó náà ó wá sí olóhùn fẹ́ wá sí mọ̀pá ó jẹ́ gẹ́gẹ́ bí ọ̀rẹ́ Sunday Awoniyi ní mọ̀pá ó wá lóhùn fẹ́ wá sí ilẹ̀ wa ní bíbà ìgbà yẹn kò tí ì sí Kogi wọ́n wá ló dáa ó wá ní àwa kèfèrí làwa o ìyẹn Sàdáúná ní kèfèrí ni wá pé tóun bá máa wá sí mọ̀pà bóun máa bu yẹ̀pẹ̀ ilẹ̀ haúsá dání tóun bá ti dé mọ̀pà òun á wá da yẹ̀pẹ̀ síbi tóun ti fẹ́ kírun <laughs> wọ́n wá sọ fún un pé kò ń ṣe kèfèrí kọ́ ni wá tó bá jẹ́ ibi tó ti máa kírun ìlú kan wà wọ́n ń pè ní ìfẹ́ olúkọ̀tún ìlú kan wà wọ́n ń pè ní ìfẹ́ olúkọ̀tún hmm. ìfẹ́ olúkọ̀tún yẹn ó ní ó wá lọ bẹ̀ ibẹ̀ ló ti lọ kírun Ifẹ̀ Olúkọ̀túnyà ló ti lọ kírun ní Sàdáúná Sàdáúná wá bẹ́ẹ̀ lọ́wọ́ Sunday Awoniyi pé kí ni kò ń ṣe fún un kàkà tó yẹ kí Sunday sọ pé tó àwọn ọmọ Yorùbá yìí àwọn fẹ́ lọ sí ilẹ̀ Yorùbá kọ́ mọ́ pín àwọn ọmọ ilẹ̀ Haúsá hmm. Sunday ní kó fún un ní chairman Arewa ìyẹn Sunday Awoniyi ó ní kó fún un ní eh, eh, eh, chairman Arewa ni bàbá wa bí pé ṣé haúsá ń jẹ́ Sunday àbí haúsá ń jẹ́ Awoniyi hmm. ibi tí ọ̀rọ̀ ti wá dàrú ni tó fi di pé bàbá yẹn kúkú táwọn fáwùsá nílẹ̀ òkun hmm. so ìdí nìyẹn bẹ̀tì lẹ́sìn ó ti tó gẹ́lẹ́ iléyá o iléyá ọmọ dúdú àìléyá bí ẹ kò bá mọ bí tàbí lọ ṣé ó ti yẹ ká padà sílé àjáwọ́ lápọn tí kò yọ ká lọ gbómi látàná iléyá iléyá o ọmọ dúdú àìléyá. iléyá ilé màyá o ọmọ òdodo àìléyá bí a kò bá mọ bí tá a ń lọ ṣe kó yẹ ká padà sílé àjáwọ́ lápá tí kò yọ ẹ̀ka lọ́gbọ́nmi làkàná kí ló tọmọ aláṣọ wa wà kìsà o tọmọ ẹlẹ́ran wa ń jẹ gungun iléyá iléyá o ọmọ dúdú àìléyá ẹ ṣe màmá mi láì fi àkókò wa ṣòfò ẹ tí ẹ ti sọ̀rọ̀ débi tí ó ti lámì kí ni èròǹgbà yín láti rí i wípé ọ̀rọ̀ Yorùbá nation yìí ó wá sí ìmúṣẹ ní kíákíá màmá. kọ́ńkọ́ lè wé lọ́jọ́ wàràwàrà lọ́mọdé bọ́ kó èsìsí ọ̀rọ̀ Yorùbá nation ó ti dẹ́ kò lè tán ṣùgbọ́n kókó ni pé ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká fẹ́ràn ara wa. Hmm ṣẹ́ra wọn pé ọba kìnní kan ṣe kìnní kan ẹ̀kìnní ìyẹn la máa gbé kaná tí ànímọ̀ bí tá à ń lọ. Hmm. ká gbàgbé ọ̀rọ̀ àwọn ọba tí ò tẹ̀lé wa ká gbàgbé ọ̀rọ̀ àwọn gómìnà olúkálukú ló máa jẹ ìtọ́jú nínú ìyà tiẹ̀ so ìyẹn ni ṣùgbọ́n gbogbo ọ̀kan tí mo kàn ní sọ náà ni pé gbogbo àwọn tó bá ní platform ẹ má jẹ́ ká sọ pé torí ká má sọ pé a máa fi platform máa wá owó hmm. ẹ jẹ́ ká fi wá ìfẹ́ gbogbo platform tí gbogbo ọmọ Yorùbá bá dálẹ̀ àwọn òbínú sí i bí ọ̀rọ̀ òṣèlú náà ni olúkálukú ló ń dùn sápò rẹ̀. bẹ́ẹ̀ni. eléyìí kì í ṣe ọ̀rọ̀ owó kọ́ la fi platform wá o kẹ́lí kọ̀ọ̀kan máa fi platform kò fi wá owó kọjá ká fi wá ènìyàn tó máa gbà wálẹ̀ lọ́wọ́ oko ẹrú ìyẹn nìkan ló ṣe kókó kí gbogbo platform olórí kọ̀ọ̀kan ní platform kí ìmọ̀ wọn sọ̀kan kan kún head meeting. Mm ká ṣe mítìnì gbogbo lórí platform kọ̀ọ̀kan lórí Odùduwà ká ṣe mítìnì kí mo wá ṣọ̀kan ṣùgbọ́n agbẹ̀ ìbẹ́bọjẹ́ akuku oró ìyẹn ni tiwa lẹ́yìn yẹn Sunday Ìgbòho ọmọ Adéyẹmọ Ìgbòho hmm. ọ̀sà owó baba dami ẹkùn ọkọ̀ Fúlàní ọkọ̀ Gumi ọkọ̀ mẹ̀ẹ́tì àlà ọkọ̀ gbogbo àwọn ọlọ́tẹ̀ abáṣọ̀gbọ̀n jórúkọ pọ̀ àrà tó ń sọ nígbà ẹ̀rù tó ń sọ nígbà òjò ọkùnrin mẹ́ta ọkùnrin gbagba gidi abọ́ọ̀gùn dórúkọ pọ̀ ọkùnrin wàwà wowó mm. ọkùnrin ṣaṣangidi mm. ikú kan ò lè pa ọ́ torí òkun láka ayé ni Sunday Igboho mm. àfi tóògùn bá máa pààyàn lókù ọkùnrin jìnnìjìnnì tó ń da jìnnìjìnnì bọ aráàlú jìnnìjìnnì yẹn náà ló ń dẹ́rù bá àwọn bàbá wa pé tí Sunday bá bọ́ wọ́n ti kẹ́rọ ẹ kẹ́rọ o ẹ̀yin lọ́ba lọ́ba ẹ fọkàn balẹ̀ tí sunday bá tiẹ̀ dé ẹ̀kẹ́ràn kò ní bá yín jà ṣéèyàn ha eyín ara ẹ̀ táfi irun mú ni kí lásán kó rùn jọ kò pọ́sibú kéèyàn ha eyín ara ẹ̀ kó máa fi irun mú báyìí kí ló fẹ́ sọ pé ó rùn jọ ẹ má ha eyín ara yín ẹ̀yin gbogbo ọba ẹ fọkàn balẹ̀ tí sunday bá dé àgbà ní kúrò nínú ìṣòro ayé tí sunday bá dé á ṣe ń tó dáa fún yín ṣebí kébi mọ́ pa yín ni. Mm -mm owó tó yẹ kẹ́ máa jẹ ẹ̀yin lẹ́yìn generation revenue àwọn àwọn olórí burúkú wọn àwọn àwọn ajẹgbọ́rọ̀ mọ́kọ ẹnu wọn tí wọ́n dẹ̀ ṣetán àwọn dáhùn ló bá hmm. báwo wọn dẹ̀ sáàmù yìí àdúnyàn náà sẹ́mu ń jẹ́ sáàmù chikaba yorùbá lè sọ̀bà sáàmù jẹ́ bayaba chikaba lè sáàmù yìí báwo ne sẹ́yìn mọ́mù kárí tẹ̀fí yorùbá land sáàmù jẹ́ yorùbá land kọ́mẹ́ de karufinku kọ́mẹ́ de julian school náà sùsẹ́mu jẹ́ mun buhari se baba se baba se baba baba ya san mutuwa da mu ana kese mu a sọ pé ṣé baba bàbá dẹ̀ lè tọ́ ni kí wọ́n pa wá. lọ hmm. yorùbá ló ń dìbò ìbò mélòó la ní kò sí bọ̀tà hmm. ah, ah. ní. àwọn àwọn ibo wọn ní àwọn gíní kì í gé ìyẹn mò ń sògbu ọ̀bùrọ̀ ń sògbu chukwu ga ọ̀fuma ọ̀fuma nílẹ̀ yorùbá yorùbá gbọ́dọ̀ lọ a gbọ́dọ̀ kúrò lóko ẹrú ẹ̀yin ọba mo rọ̀ yín ẹ̀yin ọba láyé hmm. ọba làmídì tó bá wà ní etí gbọ́ bàbá ẹ ronú mo so i so much like ọba làmídì hmm. ẹ ronú kábíyèsí tó tó ẹ ẹ̀yin tó dẹ̀ ṣe bẹ́ẹ̀ náà ẹ̀yin gómìnà tẹ̀sí ń ṣe dàdà kiri dàka ẹ̀rọ̀nù tábàárí ẹnìkan irú Tinubu ní tìtọ́ náà fẹ́ kọ̀tẹ́sì ní ilẹ̀ Haúsá kó wá kọ̀tẹ́sì nílẹ̀ Yorùbá kójú òun ló máa jẹ́ first president nílẹ̀ Yorùbá ṣé kò ní yẹ wá ni. ní ilẹ̀ olómìnira Oòduà. ṣé kò ní yẹ wá ni Ṣọlá Mákindé sọlọ mákindé ìbàdàn <laughs> tó ń tó da gbogbo ẹrú ṣé tí wọn náà bá kọńtẹ́sì sínú yorùbá ilẹ̀ yorùbá tó tó tó sọ pé fẹ́ ṣe pírẹsidẹ̀ntì yorùbá ṣáà jẹ́ ní àníṣọ abẹ́rò pé tábà gba yorùbá ní dìbò abẹ́rò pé bóyá a ní jẹ nǹkan á dandan ni a máa dìbò hmm. kí ló dé tá a ṣèyàn bí ọkà kí ló dé tá a ń balẹ̀ jẹ́ irú àwa wọn níṣẹ́ a ti lọ jìyà lẹ́kọ̀ọ́ oṣù mẹ́rin la fi lọ jìyà wọn gba mọ́tò mi wọn rò pé wọn lè jogún eh, jíìpù mo gba nǹkan mi wálé o wọ́n tún gbọ́ sàmí mo gbá nǹkan mi wálé <laughs> ojú òní tì yín ẹ̀yin tí amẹ́ríkà mo kí yín ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ ní gbogbo bí kiri tẹ́ bá wà mi ò ní wá yín tì a sì mú orí ẹyẹ bọ̀ lápò ní o àti ìmọ̀bí tó tó Sunday ìwọ má mi kàn tiẹ̀ má mi kàn digbí ni mo wà lákọ bí ìbọn mo lè fara gbọ́ta mo lè fara gbàbọn digbí ni mo wà hmm. o lè wá kú o lè joyè lé bàbá ẹ̀yin ò bá ẹ jẹ́ ká mọ ibi tá à ń ẹ ṣeun màmá wa kí làmọ̀ràn yín lẹ́ẹ̀kan sí pẹ̀lú ìrìn tá a tiẹ̀ ti jọ rìn màmá àti rí i pé gbogbo ilẹ̀ òkun pátá ló ṣe tán láti padà sílé but kí ni àmọ̀ràn yín síbẹ̀ fún gbogbo àwọn ọmọ òkun pàápàá jùlọ àwọn tó lórúkọ tó làmìlaka nínú wọn tí wọn ò tí ì faramọ́ ìrìn àjò yìí pé kí Yorùbá dúró kí làmọ̀ràn yín fún gbogbo wọn. àmọ̀ràn mi fún àwọn èèyàn wa nílẹ̀ Kogi torí àwa la ní lọ́kọjà o hmm. Jakura àwọn ọ̀wọ́rọ̀ ló ní lọ́kọjà àwọn haúsá yẹn náà wọ́n tún dọ́ wọ́n tàn wá nígbà yẹn náà ni o wọ́n tàn wọ́n ra bẹ̀ yẹn nígbà tí àwọn sùràlóò wá ṣe omi ni wọ́n tún ra bẹ̀ yẹn ní ní àpò márùn-ún lọ́wọ́ àwọn ọ̀wọ́rọ̀ hmm. wọ́n dẹ̀rẹ̀ àpò márùn gbà ẹgbà tí wọ́n lọ làwọn haúsá kánù yẹn tó wá ṣe lébìrà ni wọ́n wá dá owó padà fún òyìnbó báwọn ra bẹ àlùmọ̀kọ́rẹ́ tí wọ́n ṣe nìyẹn láwọn olóòdùkú wọ̀nyẹn so bó ṣe rí nìyẹn ṣùgbọ́n mo rọ̀ yín ẹ̀yin ọmọ Kogi tẹ́ jẹ́ Yorùbá mo rọ̀ yín ẹ jẹ́ ká parapọ̀ hmm. Odùduwà yìí ti gbogbo wa ni kò máa gbọ́dọ̀ bàjẹ́ torí kò sí ibòmíràn tí a lè lọ àjò lè dàbí ilé ẹ jẹ́ ká sowọ́pọ̀ ká fìmọ̀ ṣọ̀kan gbé kẹ́mi gbé ìwọ ńkọ́ gbé mẹ́ka gbé ẹ̀yin Amẹ́ríkà gbé kájọ gbé Èkó ńkọ́ gbé kájọ gbé Ogun Stéètì gbé kájọ gbé Ọ̀ṣun ńkọ́ gbé kájọ gbé Ọ̀yọ́ mo lẹ́wọ̀ gbé kájọ gbé. èkìtì sẹ́ẹ̀sùn ni. gbé kájọ gbé. oǹdó mo lè gbé kájọ gbé. kogi ń kọ́ o. gbé kájọ gbé. kúwárà. gbé kájọ gbé. ẹ̀dó stéètì sẹ́ẹ̀sùn ni. gbé kájọ gbé ọmọ dẹ́tà gbé kájọ gbé gbé kájọ ẹ ṣe màmá àwọn èèyàn tí ẹ jó sí orin tí ẹ̀kọ́ inú wọn ń dùn lọ́pọ̀lọpọ̀ ẹ ṣeun màmá wọ́n ní bí iṣẹ́ kan ò bá pẹ́ di ẹnìkan ìpèsè màmá àdúrà ní kẹwàá bá wa ṣe ẹ bá wa fi láàrin ìṣẹ́jú tíntínní ẹ fi sọ ọ̀rọ̀ àṣẹ sí ìrìn àjò yìí àti gbogbo àwọn tó ń ṣe àtìlẹ́yìn fún Yorùbá Nation yìí lókè òkun àti ní ilẹ̀ yorùbá pé kọ́wọ́ ayé kan kó má ṣe ká wọn ó yá màmá. Ṣàngó Olúkòso wọn ní ká gbàdúrà fáwọn èèyàn wa Ọya Orírì mo kí gbogbo yín ẹgbẹ́ra di ẹ̀yin ẹgbẹ́ ayé àtẹ̀gbẹ́ ọ̀run mo rí yín bí ẹ jókòó mi ò fi ti yín náà sẹ́yìn ẹ̀yin èjìrẹ́ mi ará ìsòkùn ẹ̀dúnjọbí mi ò fi ti yín sẹ́yìn ojú òní ti wà. àṣẹ. ilẹ̀ yorùbá tẹ̀ wá lọ́wọ́. àṣẹ. lágbára ọbẹ̀ tá a ṣe ọdún ìlànà àṣẹ Èdùmàrè. mo fún yín ní assurance ni ẹlòmíràn ní sọ ní tó ń bọ̀ irọ́ ọdún ìlà máa àṣẹ Èdùmàrè. ìdánwò tá a ṣe lọ́wọ́ ọdún ìlà máa àṣẹ. a ní rí wàhálà. àṣẹ. a ní rí wàhálà. àṣẹ ọkàn sọ pé kí ló ń jẹ rẹfúrẹńdọ ẹ máa mọ rẹfúrẹńdọ ńgbà tí rè bá dé tán mm. <laughs> lágbára náà no go back o ẹ kò ní rẹwà kò ní sú wa mọ́tò ò ní jáàmù mọ́tò ò ní forí sọ́ọ̀bù mọ́tò tèmi náà tó tó ní fọ́ọ̀tì náà ọlọ́run aráàrùn aláàánú sí mi tèmi náà lè ṣe kéde láàyè rìn káàkiri tèmi náà rẹ́dì láti rìn digbí ni mo wà lákọ̀ bí ìbọn bọ́mbà tó bọ́mbà. ẹ ṣe o màmá mi tó gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tí ẹ̀ ń gbọ́ wa káàkiri ọ̀rọ̀ lẹ́gbọ́n lẹ́nu màmá wa yẹn o tí ẹ bá bojú wo wájú tẹ bojú wo ẹ̀yìn tẹ wọ ọ̀tún wò sí ẹ máa rí i pé ẹ ní irú àwọn ìyá bí eléyìí lẹ́kùnrẹ́rẹ́ lákọni màmá wa wá lámọ ìrìn tí ìyá gbé wa rìn láti bí ọjọ́ bíi mẹ́ta tá a ti wà ní ilẹ̀ òkun nípínlẹ̀ Kogi ń bí a rìn inú wa dùn ayọ̀ wa kún fún àwọn ìrìn tá a rìn yìí tó dáa rí i pé ó mú èso rere dání àwa bẹ̀ yín èyí tí Ọlọ́run bá fi sí lọ́kàn mọ́tò ìyá tá a lò kó tó di pé ó dẹnu kọlẹ̀ mọ́tò yẹn wà ń bẹ̀ a máa nídì tó bíi fifty thousand láti lè gbé dìde tàbí jù bẹ́ẹ̀ ẹ̀yin tọ́lọ́run bá fi sí lọ́kàn ẹ kàn sí wa kẹ́ kẹ́ ṣèrànlọ́wọ́ fún màmá kí mọ́tò yẹn lè padà dìde ọlọ́run àtúbọ̀ máa gbé ọwọ́ gbogbo yín náà sókè ẹni bá dẹ̀ ṣe oore fún àgbàlagbà ó di dandan kó rí náà kó máa tọ irú ẹ̀dá bẹ́ẹ̀ lẹ́yìn ẹ kàn kàn sí wa pé tó mo fẹ́ sanwó tí ìyá máa fi tún mọ́tò náà ṣe ó ti parí adọ́dọ̀ màmá ẹ ṣeun àdúpẹ́ gbogbo ẹ̀yin ọmọ Yorùbá tí ẹ̀ ń wò wá káàkiri lẹ́ẹ̀kan sí Ọmọlúkà ni mò ń jẹ́ o ojú òní tiwa Yorùbá Nation now orílẹ̀-èdè Yorùbá ní kíákíá tá a bá parí ẹ ẹ kó yọ yín lójú oríṣiríṣi àwọ̀dùn ni màmá wa ti gbà oríṣiríṣi àwọ́dù ẹ má wọ màá gbé sí ojú ẹ̀ sìn tẹ bá wo gbogbo ibi àwọn màmá ti gba àwọ́dù lóríṣiríṣi tó ń gbà ní yunifásitì ní Ifẹ̀ eh, tó ń gbà ní Ọ̀yọ́ town lóríṣiríṣi eh, ambassador of eh, cultural kílẹ̀ pé yẹn jàre màmá. ambassador for culture and uh, traditional worship so oyè tí màmá ti gbà nìyẹn so wọn ò kì í ṣe àjèjì màmá ti lọ káàkiri sáwọn ibi tí yorùbá ti jọjú bí brazil gbogbo ẹ̀ ẹ tẹ́ bá dẹ̀ fẹ́ gbé màmá náà wá sí brazil kò sí wàhálà ń bẹ kọ̀wé ẹ gbé wọn lọ.